ibi tí ahmed àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti ń digunjalè lọ́wọ́ làwọn ọlọ́pàá ká wọn mọ́ iṣẹ́ kan náà ló pa àwọn géńdé mẹ́ta yìí pọ̀ iṣẹ́ adigunjalè ni tọ̀sọ́tòru ni wọ́n sì fi ń fọ́lé onílé kiri ní ewékoro àti agbègbè rẹ̀ àmọ́ ọwọ́ pálábá wọn ti ségi lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún yìí ẹnu iṣẹ́ burúkú náà ni wọ́n ká wọn mọ́ mẹ́rin ni wọ́n àmọ́ ẹnìkan sá lọ lọ́wọ́ bá ba àwọn mẹ́ta wọ́n sì ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá orúkọ àwọn afurasí ọ̀daràn náà ni ahmed isiaka sunday ajibola àti jimoh wahab nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP abimbola Oyèyẹmí ṣe fàlàròyé nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí wa ó ní ìlú Apòmù tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí Ewékorò níjọba àbílẹ̀ Ewékorò làwọn afurasí náà ti lọ fọ́lé lọ́jọ́ ajé ọ̀hún òru ni wọ́n lọ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ja àwọn èèyàn lólè dúkìá wọn bí wọ́n ṣe ń gba owó ni wọ́n ń kó wọn lẹ́rù àwọn aládùúgbò kan ni wọ́n tètè tẹ iléeṣẹ́ ọlọ́pàá láago tí wọ́n sì ta wọ́n lólobó èyí ló mú kí DPO tẹ̀sán ewékorò CSP Jacob ọláyẹmí pàṣẹ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ síbẹ̀ wọ́n ní báwọn alọ́kólóńkígbẹ̀ ẹ̀dá yìí ṣe gbúrò ọkọ̀ àwọn ọlọ́pàá níṣe ni wọ́n kì eré burúkú mọ́lẹ̀ bí èkúté tó fojú kan ológìnní wọ́n ń sá lọ àmọ́ àwọn ọlọ́pàá náà sá tẹ̀lé wọn àwọn ọ̀dọ́ àdúgbò náà sì kún wọn lọ́wọ́ àjòjì kò sáà lè mọ̀lú bí ọmọ onílẹ̀ èyí ló jẹ́ kí wọ́n rí àwọn mẹ́ta yìí mú ọ̀kan yòókù bẹ́ sígbó nígbà tí wọ́n ń yẹ ara àwọn tọ́wọ́ báyìí wò lára nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn ni ìbọn àgbélẹ̀rọ olójú méjì kan kátìrìjì ọta ìbọn tí wọn ò tí ì yìn márùn-ún kátìrìjì ọta ìbọn tí wọ́n ti yìn kan ọ̀kadà bajaj tí nọ́mbà rẹ̀ jẹ́ ttn nine seven five fu àti ọ̀kadà tvs kan tí nọ́mbà ara ẹ̀ jẹ́ jbd three five three w àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ọ̀bẹ àtàwọn nǹkan ìjà míì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti gbọ́ sọ̀rọ̀ yìí ó sì ti pàṣẹ kí wọ́n kó àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta tọ́wọ́ bà yìí lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní ẹ̀ka tí wọ́n ti ń ṣèwádìí ìwà ìdigunjalè bákan náà ló tún pàṣẹ pé káwọn ọlọ́pàá wá ẹnìkan tó sá lọ láàrin àwọn afurasí náà láwárí kí gbogbo wọn lè lọ ṣàlàyé ẹnu wọn níwájú adájọ́ láìpẹ́ Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.